ń lọ yẹn ẹ jẹ́ kí a bá wa fi tiwa. Christian ask a Muslim claiming our festival our festive festivity or idol or something like that idol worship ní pé mùsùlùmí kírísítẹ́nì kan béèrè lọ́wọ́ mùsùlùmí pé ẹ̀ ń pe ọdún wa ní ọdún ẹbọ. E ọdún òòṣà ẹ̀ ń bàjẹ́ kọ́dà ẹ̀ tún pìlẹ̀ rẹ̀ lórí máìkì gan ẹ̀ ọlọ́run ẹ̀jọ́ yín gan ẹ̀ ó da ẹ̀sìn òfàjànà tẹ̀ bá ní ṣe ẹ̀ má tún máa polongo ẹ̀ so ẹ̀ ń ba ẹ̀sìn wa jẹ́ pọ́dún ẹ̀bọ là ń ṣe ọdún kìíní kan kérésìmesì ọdún ẹ̀bọ ní kìíní pé àwọn náà ní gbà yẹn o ẹni yìí wá ń béèrè pé ṣé irú kìíní yìí dà pé irú àwọn nìyí náà wọ́n fẹ́ fi dá wàhálà lẹ́yìn pé a fẹ́ kí àwọn ṣe kí wa kí wọ́n bóyá kí wọ́n kà àbí <clears throat> والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد ما sọ̀rọ̀ díẹ̀ lérí ọ̀rọ̀ tí àwọn afákàmọ́lì tí wọ́n ń ṣe ra'id tí wọ́n sọ̀rọ̀ lé lérí òun ni pé ṣe rí àwọn tí a ń gbìyànjú láti ṣe súnà Nabi sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo nǹkan tí a bá ń gbọ́ kó jẹ́ bí ìtalára àbí ìbànújẹ́ nínú ọkàn fún wa torí pé Ànábì sallallahu alaihi ohun gẹ́gẹ́ ti o oníjọ́ tí Islam yìí bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ndo di ajoji sawe yani bada al islamu ghariban di ajoji ni islamu je ndo ta nabi ko gbede awon yan wo pe iru esin buruku re a a iru nkan kin kan wo lo tun gbede yi so anabi ni bo se ri ni pele yen fasaya iudu kama badaa yo pada tun di bo se o yo pada ó ṣe wà anábì ní fatuba lil ghuraba anábì wá ní oríire láńlá alìjánà ìdùnnú yóò máa jẹ́ ti àwọn tó bá ń jẹ́ àjòjì ṣẹ́rí nǹkan tí ó bá ń jẹ́ àjòjì fáwọn èèyàn àwọn èèyàn wọn ò lè kọ́kọ́ gbọ́yé o wọn lè kọ́kọ́ gbọ́yé ọjọ́ fún yín àpòyè kan ní àdúgbò wa ṣe bẹ́ẹ̀ kó yìí mú kálukú wá orí irúwá ògèrè wá ni àbí irúwá ògèrè wá náà ni èkó yìí àmọ́ ní irú lọrin yẹn ó rí ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ àbúrò ìyá rẹ̀ àbúrò kìnìkan rẹ̀ gbogbo wọn ẹjọ́ máa wà papọ̀ nínú inú ilé kan náà sùúrù lu gbóòrùn sẹ́yìn fámìlì rẹ̀ lọ́pàdé sòsòpó sì wò pé èèyàn ah, lè kúrẹ̀ sí so ó le gan níjọ́ kan lẹ́nìkan wá wá mi wá ọ̀rẹ́ mi ni ẹnìyẹn wà ní Abidjan ó wá mi wá ní nǹkan bíi around 2010 gbà tó wá ń jọ yẹn ó wá tó padà wá ní 2014 wọ́n ń sọ fún mi pé ah tó ń bá pàdé ní 2010 òun ò lè sọ fún mi níjọ́ òun ó ní àmọ́ ní 14 yìí òun àsàn tó rí báyìí ó ní 2010 tó ń wá òun bóun ṣe béèrè pé ẹ̀ka sọ́dákùn ń béèrè àfábàtáìsà romi wọ́n ni à mẹ́lẹ́rí ibú wọn ni wọ́n wá kí àwọn ọmọ kékeré yìí kí ló wá lọ́dọ̀ ọmọ yìí eléri ibú yóò sọ dé ibú ni yóò sọ délé rí ibú ni ó ní ara wọn á balẹ̀ sí nínú bàjẹ́ ganjọ́ yìí so ó ní ìwọ̀n sápadà apadà ríra wá ń jọ ẹ̀ but kò lè sọ fún mi onígbà tó wá padà 2014 ibi tó ti béèrè ní gẹ́gẹ́ níjọ́ àkọ́kọ́ yẹn gẹ́gẹ́ náà ló tún sọ àtúnlọ béèrè ni bó ṣe oníbọ̀wọ̀ jẹ́ sí ń bọ̀ náà lọ pé ọ̀nà para àwọn èèyàn bàtà olóòní lágbájá ni wọ́n ni ó ṣẹ̀ṣẹ̀ kó yá yín náà ni o so ìmọ̀ àmà jíká lọ́wọ́ wo ọlágbàlagbà sí dìde nígbà tó fẹ́ mọ́ lọ́bàá lọ́bàá pàdé ọ̀rọ̀ kan ọ̀yà ọ̀wọ́ wa lọ́lẹ̀ wọ́ wa lọ́lẹ̀ pé bàtà ìwà lọ́dọ̀ àwọn ẹlẹ́hàn bẹ̀ wọn so òun wà wò ah onígbà tí mo wá dé báyìí òun kẹ́rì pé mo tó ń sáwàdà pẹ̀lú ẹnìyẹn àtúnjọ sọ̀rọ̀ ah mo wá sọ fún pé bẹ́ẹ̀ ni ó lè ó tuntun tí wọ́n ń gbà wọn tí lọ lára ń gbà wọn àmọ́nì tó ti wá tutù wọ́n ti rí pé àti kìí sí yàn bú àti kìí sí oní gíríwọ́nká yìí àti kìí sí gíní kan so náà ni a nídi sùúrù pẹ̀lú àwọn èèyàn gan ṣẹ́rí manhaj alùsùn ọ̀jàmọ́ àti wọn bá dúró tí bó ṣe ẹ̀rọ dúró tì ẹni tí ò ní fẹ́ràn rẹ̀ gan òun gan mọ̀ pé nǹkan mélòó kan bá kìí ẹni tó fẹ́ràn yàn ní ọ̀pọ̀ jù tó ti bó ṣe dúró ti yẹn náà tó nígbà tó dúró tó kúnlẹ̀ fún àmọ́ ń gbé omi bọ̀ wá nísìnyí àbí ń gbé nǹkan kọ́ dárí ibì kan ó gbé kí ní lórí òṣèlú nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n wọ́n pé à ah, èyí ọmọ agbẹ̀rù lọ́wọ́ mi àmọ́ kò kúnlẹ̀ fún àmì ẹnìkan ló kúnlẹ̀ fún alájí ẹ káàbọ̀ ní ti lọ ó sì gbẹ̀rù lọ́wọ́ òun kàn kí ó sì kúnlẹ̀ fún ẹ káàbọ̀ alájí ní ti lọ kò sì gbẹ̀rù lọ́wọ́ rẹ̀ ìwọ òsì kúnlẹ̀ wọ́n ti wá dìde gba ẹrù lọ́wọ́ rẹ̀ tí ó pé á ah, jẹ́ pé àwọn ọmọ yìí tó tí nǹkan báyìí bá ń pọ̀ tó wọ́n padà wá rí pé àṣẹ kò rí bẹ́ẹ̀ ṣé wá rí ti ẹni tí kí n tó ń ṣe mùsùlùmí kóun náà tó máa bá wọn kún ẹni tó jẹ́ mùsùlùmí lọ́wọ́ àbí kí mùsùlùmí tó máa kún wọn lọ́wọ́ kọjọ máa búyàn bẹ́ẹ̀ kò ṣe rí nù sàwọn yẹn kọ́là ibi tí bídà máa lágbára dé ìmọ̀ ẹni tí í ṣe mùsùlùmí ń máa ń tẹ́ mùsùlùmí lọ́rùn ju onísúnà lọ pàtàkì jùlọ àwọn tẹ́ bá rí kí wọ́n ń fi ẹ̀sìn jẹun àwọn àfáàyè àwọn tẹ̀sẹ̀ nìpínlẹ̀ rẹ̀ àwọn nìpínlẹ̀ rẹ̀ tẹ́ bá ńlá kíyèsí àwọn ọmọ ti àwọn èèyàn ẹ̀wọ̀n ojú tẹ́ bá sọ ní pé kò sí tọ́ka mùsùlùmí pẹ̀lú ọdún kiri yó àfọ́mọ ni ẹ̀yin dáadáa balẹ̀ irọ́ sì ni oúnjẹ tó wọn jẹ ń bẹ àdúrà 4 January tí ó ṣe náà ní ń dáàbòbò kò sí nǹkan kan tí ń ṣe jù báwọn lọ tọ̀kí wá padà síbi ìbéèrè so ìmọ̀ bóyá ẹnìkan náà pòsì àwọn kìnnìkan sí mi tí wọ́n sọ pé kéré sí ilé èsì kìnnì kẹ́sì yé báwọn mùsùlùmí lọ́sọ̀ yìí ń ní bí yín nú ọ̀dà pásítọ̀ kúmùyì náà òun náà sọ bẹ́ẹ̀ ẹ̀fẹ́ kúmùyì àgbẹ̀rún pẹ̀lú òun náà sọ bẹ́ẹ̀ òun náà sọ sẹ́ni pé tí yóò ti ó ti clear báwọn kìí ṣe mùsùlùmí nìkan ní ń sọ ẹnu pásọ kúmúyì náà ti kúmúyì náà ti gbọ́ àti kílẹ̀ kúkọ̀ rẹ̀ náà tọ̀ ẹnu rẹ̀ náà ti gbọ́ kọ́dà wọ́n tún wo báyìí tó sọ báyìí ni ẹni tó bá fẹ́ gbà ní ẹni tó bá jẹ́ kírísítẹ̀nù náà ẹ lè fún un ń bẹ lórí whatsapp káàkiri kò yí ọ̀nà báwọn ṣẹ́wárí níbi orin tẹ́nìyẹn kọ́ mo fẹ́ lákèsí kan bẹ́ẹ̀ gbé má jẹ̀rẹ̀ sì ṣe kíní kan má bí ẹni fúnlọ́ tó yẹ pé má bí rẹ̀ ẹ̀sìn má bẹ̀ sí ẹ̀dàkùn kí lọ́kàn ẹ̀sìn pẹ̀lú rẹ̀ ẹ̀sìn ìrẹsì jẹ́ ó ti wá ba ẹ̀sìn yàn jẹ́ sọ̀rọ̀ yẹn fíkà yẹn ó ṣe díẹ̀ ó ṣe díẹ̀ bóyá ti ẹ̀dí pé yẹn ti pé kó àti ẹ̀dí pé àwọn rí i pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn jẹun Christmas àbí oúnjẹ New Year jẹ́ kí ọ jẹ́ fún lọ́dọ̀ christian tó a kó má ti rí fún ò lè sọ pé sí yẹn wá bàjẹ́ fún ò ọdún christian ṣe rí kíní kan bẹ̀ ẹ́rì kọ́rọ̀ àṣejù àìṣe ètò náà là ń sọ nísìn kéèyàn ọmọ sọ lọ́rọ̀ yẹn wípé tọ́bẹ̀ lè jẹun àwọn kírísítẹ́nì ó jẹun ẹbọ ah, àṣejù ni o àṣejù ni kọ́dà ẹni tó bá tó níyàn lè jẹ́ ẹni yẹn ò ṣàṣejù ẹ̀rí wà bá ní o lè gbà o lè jẹ́ tí tó burú mẹ́ èyí tó wá lè dáhùn yóò kàkà ti dùn ní pé tó bá ní ọgbọ́dọ̀ kí wọn pé ẹkú ọdún àbí happy tí ọgbọ́dọ̀ kí yàn kò tí sí ìyapa ẹnu níbi yẹn ìmọ̀ bí o bá mi ti ń clear ṣe oúnjẹ Christmas oúnjẹ happy new year ọ̀rọ̀ àwọn afẹ́sì pé sí méjì lérí ẹ̀ kọ́dà àwọn tó kílẹ̀ sí mi jù ìyẹn lè jẹ́ ni ìyẹn lè jẹ́ ètò kílẹ̀ sí mi bí sí sọ̀rọ̀ yìí o mo lè tó padà rẹ́dí mi tí n tó tààrọ̀ ọjà fún bẹ́ẹ̀ o àmọ́ ètò kílẹ̀ sí mi jù ní sèké ìyẹn lè jẹ́ kírísítẹ̀nì gbóúnjẹ fún ọ ó ṣe ní ọdún kò ṣe ní ọdún ìyẹn lè jẹ́ so pẹ̀lú asaro Abu Darda tó ṣàlàyé wọ́n á bí náà ni pé àwọn kan bẹ christian ni wọ́n wọ́n máa ń pa ẹran lásìkò ọdún wọ́n máa ń dedicate fún ṣọ́ọ̀ṣì wọn tá a lè jẹ́ olè lè jẹ́ kọ́nàkọ́ ni àà Allahumma àtiwá ni kí ọlọ́run mọ̀sánú rúbèrè wo ni tọ́ àmùhún ṣílù lánàá wà tọ́ àmùná ṣílù láhùn so òun ò rí ìyàtọ̀ láàrin ọdún kò sọdún sọ̀hábàtì ni Abu Darda gbọ́ àyà Kùránì so ti ali ní ti radiyallahu anhu òun ní ti bá ṣe nǹkan tó bá dú tó bá jẹ́ pé bí àwọn èso náà bá bóyàn ìyẹn lè jẹ́ so náà mo fi ní ìyẹn ó ní ọ̀rọ̀ méjì ṣé pèmí rọ̀ṣùnà ọ̀nàgbà tó ń ṣàlàyé yẹn wọ́n ní ẹni tí ẹ bá fẹ́ rí pé tó bá jẹ oúnjẹ rẹ̀ tí kìí ṣe mùsùlùmí òun nínú ọdún rẹ̀ òun tó bá rí pé yóò wá sọ di iyì mọ́ lọ́wọ́ títí bó láàdáa ẹnu ẹgbọ̀ngbọ̀ngbọ̀n wa gbóúnjẹ fún ọjẹ́

Ibn Qayyim ní pé irú ẹniyẹn in lam yakun kufran fa yakunu haraman tí kí o bá lè dìyàn kí o di kèfèrí gan èyàn bọ́ sínú ẹni tí ń ṣe ẹ̀ṣẹ̀ láńlá ni ń pè yẹn gan le sùgbọ́n tí wọ́n sọ pé mọ́jọ rẹ̀ sí mọ́fì rẹ̀ sí bá rẹ̀ sí jẹ́ mọ́fì ìran tí wọ́n kí ló mọ́bẹ̀ sì jẹ́ torí rẹ̀ sí ẹ̀rọ kí lọ́ bẹ̀ sì jẹ́ torí rẹ̀ sí sọ ẹniyẹn tó apó onísùn ni àgbóyè rẹ̀ kù díẹ̀ káàtó so àpọ̀rọ̀ èèyàn kúrẹ̀ kàtí gbogbo nǹkan kọ́ ni a gbọ́ lákàdà àti straight èèyàn kọ́ wo na kì í jẹ́ jẹ́ ní tẹ́ni yìí sọ yìí tó bẹ́ẹ̀ sì yìí mú báyìí tó bá àkídà alùsùn náà so òun náà ni pé ẹni tí ó sọ pé wọ́n ń pè àwọn ní ọdún àwọn ẹlẹ́dún ẹbọ àdíkíní kankankan yẹn kankan so alìkítàbù náà wọ́n wà so wọ́n yàtọ̀ sẹ́lẹ̀bọ̀ wọn kì í sẹ́lẹ̀bọ̀ àmọ́ kékeré inna Allaha huwal masih àbí wọn kì í ṣe ẹlẹ́bọ kí náà fi yàtọ̀ òun ni pé ẹlẹ́bọ wọn ò gbà pé al-qiyamah kankan bẹ̀ kò gbà pọ́lọ̀ ń sọ tíra kankan kalẹ̀ kò gbà pọ́lọ̀ ń sọ tíra kankan kalẹ̀ kò gbà pé òfin kankan bẹ̀ ń ti wọn àmọ́ wọn táwọn ń jẹ́ sanfona fúnkọ̀ ní pé alìkìtàbù náà wọ́n jẹ́ ẹni pé ẹmọ̀rí wọn mọ̀rí fáà ti pé àwọn ní ìwé kọ́dà kó lè pé ìwé yẹn náà wọ́n ti sọwọ́ bọ̀ àmọ́ ọmọ rẹ̀ bá sí wọ́n mọ̀ sọ̀rọ̀ pé ọgbẹ̀sán tó bá ṣe dáadáa ọgbẹ̀sán burú tó bá ṣaburú tó wọ́n mọ̀ sọ̀rọ̀ alkiyama wọ́n mọ̀ sọ̀rọ̀ ọ̀nà tààrí wọ́n mọ̀ sọ̀rọ̀ gbẹ̀ngbẹ̀ àmọ́ wọ́n ń mú nǹkan o so wallahu a'lam. <laughs> mo rẹ̀ tẹ̀lé àwọn àgbàlagbà pọ̀ tẹ́lẹ̀ yẹn àfa náà lára nǹkan tẹ́ sọ fún wa sì á rí nǹkan tó pé ó ṣe tí ó sì àtọ̀dá nínú àwọn nǹkan tẹ́ sọ fún wa ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ̀ tó pé ó ta kókó ó kílẹ̀ àfẹ́ ẹ̀yìn ti wọnú ẹ̀ ẹ ti rí gbogbo ìhòòhò inú rẹ̀ dáadáa so ó láì ẹ ti mú láìsìn gan láìsìn gan ní inú ẹ̀sìn but àwa yìí ó wúwo kí nìdí ni wípé àkọ́kọ́ ni wípé ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ẹni pé ká máa fọlá rẹ̀ tọrọ ó le ó le púpọ̀ àlẹ́ lómi lẹ́yìn ọlọ́run ànábì Muhammad ni òjíṣẹ́ rẹ̀ náà ni abáfọlá èmi rò lọ́kàn ara mi ni a sì ti máa ń gbọ́ tipẹ́tipẹ́ pé ah, abáfọlá ànábì tọrọ sọ́jà wà ń bẹ́ẹ̀ ni bá a àkàtúntò gbígbà àgbà sọ́lọ́ọ̀lọ́ ni bẹ́ẹ̀ ànábì yìí sá bẹ́ẹ̀ ni gba àwọn ní àwọn ànábì ọwọ́lá àwọn ẹni ọlọ́run gbàdúrà wa ọba àwọn ọlọ́run ọlọ́run lè sáyẹ̀nsì ọba sì wù ó lè àkọ́kọ́ ní ẹ̀kí tó gbàgbé ẹ̀kejì ni wípé nípa pé kí a máa máa tẹríba ọ̀rọ̀ tó jìnnà ni o ọ̀rọ̀ tó jìnnà torí pé tí n bá bímọ tí ò bá tẹríba fún mi àbá tẹríba mo fi ọ̀bà bá mi àdíyà mi gan mo tẹríba fún ni màá dọ̀bálẹ̀ fún ṣàdúrà fún mi ó tọ́ ni tẹ rí ẹ má bínú kí mo gbà tó kó nílẹ̀ Saudi tí wọ́n lọ́hùn Saudi tí wọ́n ni àwòtọ́ ni ìta wa ń ṣe nílẹ̀ Yorùbá kó tó di pé ẹ̀sìn dé tó káwa mẹ́rin ṣé káwa sọnù ni ká tẹríba fún òbí ẹni nítorí èmi àtàwọn ọkùnrin máa jà sí ni lába ojú pé ó ṣe wà yìí àjọ máa ń tu sí èmi àti ẹni inú mi wá dùn pé ó wà nù jọ yín lẹ́nu mo ń bọ̀ wá béèrè ni mo rí wálé lápá mú pé àfa ọ̀dọ́ àfa ńlára mò ń lọ mo fẹ́ lọ béèrè tó sọ lọ ó fẹ́ difficult díẹ̀ fún ilé Yorùbá wa tẹ̀mọ̀ kó tó di pẹ́sìn dé bẹ́ẹ̀ ni bàbá bàbá ti fi kọ́ wa nìyẹn ṣùgbọ́n ká wá rí pé a fẹ́ gbà kúrò ah! ọ̀nà ó jè díẹ̀ yóò nira díẹ̀ tí n bá ó a ah, báyìí tí n bá ní pé kọ́mọ mi má dọ̀bálẹ̀ fún mi kọ́mọ kúnlẹ̀ fún mi tí n bá gbà ní ìkó ní orí yọ ọdún mẹ́ta gà gbádùn à ó tọ́ ni nítorí èyí méjèèjì yẹn méjèèjì yẹn nìyẹn tó bá ti yá bá dà yẹn tán ó tún kú lórí mi. kọ́lọ́run ọba kọ́lọ́run bá san àwọn bàbá wa tí wọ́n jáde yìí kọ́lọ́nkọ́ bá wa san ní ẹ̀sán olóore ṣẹ́rí eléyìí náà ń pè ní ẹ̀mí fúfú yẹn eléyìí náà ń pè ní ẹ̀mí fúfú yẹn òǹgbẹ́ yìí ó kí máa ní ó fírí kí n express feeling so n tí ó dalẹ̀ ní máa ń láìkì rò kí yìí ó rí báyẹn púpọ̀ ṣẹ́rẹ́ tó bá ti rí báyìí sọ àti gba òdodo kìí ṣòro fún wọn kọlọ́wọ́n bá kí wọ́n ṣáà tí wá lẹ́nu tí yóò rí òdodo tí yóò tẹ̀lé ṣe rí àkọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa kò kí ń ṣe ọ̀rọ̀ làákàyè kí wọ́n náà fi làákàyè rẹ̀ wò kìí ṣe bẹ́ẹ̀ àwọn kẹ́kẹ́ mẹ́tò pé làákàyè wa ò lè gbé nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí àfikà kan juwọ́lẹ̀ fún pé tọ́ bẹ́sìn sí ní ká máa ṣe náà lélẹ́yìí ẹ wo ìtàn fi bẹ̀rẹ̀ òun náà ni pé wọ́n ní ipe inú àwọn ọ̀rọ̀ tí ó le tí ó jáde lẹ́nu mi òun ni kí a fi ọlá nàbì tọrọ ẹ̀rì kan wá sọ kí ní kan wọ́n ní kọ́dà ó ti softin ní ọ̀dọ́rú títèmi yìí pé ó ti rọ̀ nípa òòrí sí ọ̀rọ̀ tó le sọ̀rọ̀ yẹn ẹ̀rí pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdúà anábìjì kó yé wa pé àdúà ẹ̀sìn ni àdúà ṣiṣẹ́ ẹ̀sìn anábì ni àdúà àwú ó wà lẹ́ẹ̀bàdà anábì ni ẹ̀sìn ni ṣẹ̀pẹ́ nìkan nìsín kò lè dé kó lóun fẹ́ kírun bó ṣe wú òun bóyá ni pé yóò kí bí anábì ṣe ní ká kí ni. kẹ́ni kọ́kàn dé nìsí kó ní ó sì fẹ́ owó mẹ́tọ́lásí ó sì ká ọmọ èrí ní wá ń kí ọ̀rùn ọká ọmọ rí ó sì fẹ́ Allahu Akbar ṣẹ̀fẹ́ ń bọ̀ ní ọmọ dúpẹ́ kí ló dé bóòlù ṣe ń kí bóòlù ṣe ń kí ń tábàdé náà ni pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sọ ni ó lè pípọ́ wọn fẹ́ fi ọwọ́ tó rí máa kírun tó wọn ni àbá àtà àmọ̀ pé wọn kírun báyìí láàsọ pé àwọn èkì bẹ́ẹ̀ so kọ́dà ẹlẹ́rẹ́ lómi níbi tẹ́ bá ti ń fa òun ẹlòmí lè mọ́ sọ fún yín pé ah, ẹ bá bí òun náà pé kí ló rí yìí ṣe ti gẹ́tẹ̀ báwọn lákàìsí ọmọ sọ fún pé ẹgbẹ́ oyin tí wọ́n ń pé bò ẹ̀ ń sọ pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò kí dá ẹ bí pé kí ló rí so bí làákà yìí ṣe máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ nù kò wá sí tí ó lè yanjú ọ̀rọ̀ kọ́lá ẹ̀kùn rẹ̀ tọ́ka ọmọ rí òun ó lè fi làákà yìí ara rẹ̀ fún yín tí ó sì wọlé ọkà ọmọ rí kírun ni o yóò sì túfù ara rẹ̀ pé ah pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló lè dìrún dé tóun fi ká ọmọ rí kírun bí tọ́rọ bá dóyàn a máa ń káwọ́ lérí ni ọ̀rọ̀ ń dùn mí wọ́n gba nǹkan lọ́wọ́ mo fi ká ọmọ rí kí n fi kí lèmi lè gbé mm, tán wọn náà rí sọ́nà torí mo ti rẹ́nìkan rí amájẹsàn yìí o wàláì sọ́nà àti láwà mo rí oníkàdéhùn ní okùn wọ́n tún wá da eérú sí lára lákàrí òyí o wọ́n dè ní okùn tó wọ́n fi ń dè mọ́ lúlá ńlá yẹn ni wọ́n dè mọ́ ní gbogbo ara gbogbo ẹsẹ̀ wọ́n wá dérú wọ́n dérú lé lérí ìgbà tí mo wá rí àwọn kan wá tẹ̀kẹ̀ ní píkṣọ̀ mo sì mẹ́ni àjọ ti sáré ń gbà wọ́n yìí jọ tí mo wá pàdé rẹ̀ mo wá ń bí pé mo ti ń wá yín tipẹ́tipẹ́ mo ní mo rí píkṣọ̀ báyìí báyìí báyìí báyìí ẹ ṣe báyìí ń bẹ̀ wá ní hmm, àbáṣàròyìn <laughs> ó nídìí mo ní kí nìdí yín ó lóun wò pé àwọn èèyàn máa ń pọ́n òun lé gan àbọ̀ wá wò pé èèyàn yẹn yẹ lòun lọ́dọ̀ ọlọ́run mo fẹ́ yẹ pẹ̀lú ara òun fọ́lọ́run òun wá wò pé ọmọ ike tó bá jẹ́ tó ṣẹlọ́run ìgbà míì wọ́n lè ní kán dé lókùn ló fi ní kán dè òun lókun wọ́n lẹ ọmọ mi tó bá wùwà ní òní ẹdẹ́rú sí la wọ́n ní olówó fún ni àbáwọn ìyá mi wọ́n ní kán dẹ́rú sí òun la láti fi yẹpẹrẹ ara àwọn fọ́lọ́hun so àwọn kan ti gba bẹ̀bọ̀ tèmi ò gbá lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ tí mo sọ fún tí mo fi wá rí convince ni pé mo ní ta ni eléré ẹni tó yẹpẹrẹ rẹ̀ fọ́lọ́hun jù ó ní ànábì ni mo ní jòlá ànábì ti rí eléyìí ah! ó ní àbá sàlùmí ìfì ní ṣe bẹ́ẹ̀ mọ́ a ti gba ohun ìgúrò pẹ̀lú ìyẹn ṣe bẹ́ẹ̀ mọ́ o so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní ẹjí kí n padà síbi ọ̀rọ̀ àdúà àdúà ànábì kọ́ wa ní sàdúà ni bẹ́ẹ̀ ti ṣe ni kọ́dà ìjọ kan ń sàdúà ọkọ̀ bẹ̀rẹ̀ àdúà ni pé ọlọ́run ṣàánú mi gẹ́nìkan gẹ́nìkan ànábì ni ah ọkùnrin yìí mọ̀ kan jú o wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ẹ̀kọ́ kọ́kọ́ sàtàlátù fíìmù ànábì náà lẹ́yìn ìgbà yẹn kọ́ wa tọrọ nǹkan tí tọba fẹ́ tẹ́gbọ̀n pé ànábì kọ́ wa bá ti ṣe àdúrà gbà tó bá wá rí báyìí ẹ̀ wá lè rí ibì kan tánàbì ti ń tọrọ àbí sọ́hábà ń tọrọ tó wá ní pé ọlá ànábì alánàbì ọlọ́lá ò ṣe ọ̀tọ̀ ni ànábì lọ́lá kò jàrú ọ̀tọ̀ nìyí òun so ọtọ ní fífi ọlá yẹn tọrọ anabi ọwa kọ wa ní tọrọ ní ìsìnwá láyà máa fi tọrọ àtó bẹ́ẹ̀ fọlá mi fi tọrọ táwọn ìbá ní ẹfiọlá tọrọ ẹ máa fọlá tọrọ àtó anabi ó ní bí kájọpá ìjẹta ní ìjẹrin ní yẹn wá wọn yẹn anabi ní ìyẹn lè fi tọrọ kí ọlọ́run wọlá àwẹ̀ tí mo gbà níjọ́ àlàmísì yìí sànú mi tó a pé kápọ́lá lẹ́jọ́ tọrọ ni wàláhì á rí á rí ẹ̀sìn gbọ́dọ̀ gbọ́dọ̀ tàbùsí ẹ̀sìn dérú lẹ́bùn tó bẹ́ẹ̀ láti ọmọ pàkíyèsí àwọn èèyàn tó bá ń ṣe náà pé eléyìí ọmọ bá mú o eléyìí ọmọ bá mú o àlàyé tí ń bẹ níbi fífọ́ láǹdẹ́bì tọrọ ni o kò síbi tẹ́nìkan ti sọ́ọ́rí fún ànábì pé ọláàrin la fi bẹ lọ à ah, ẹ̀rì pé mo wá sọ̀rọ̀ kan pé mùsùlùmí àfojúràn là ń ṣe àwọn jésù náà máa àwọn kírísítẹ̀n náà máa ń fi jesus bẹ lọ́run àdúgbẹ́tẹ̀ máa pe òun gangan ká máa pe jesus gangan a mùsùlùmí náà wà lọ́lẹ̀ ń ṣàfojúràn a sì gbọ́dọ̀ jọ wọ́n níbi tí islam bá ti ní àgbọ̀dọ̀ jọ wọ́n rárá àgbọ̀dọ̀ ara àṣejù ní ìmọ̀lọ́lẹ̀ wá bá ti jọ àwọn ẹni yìí sọ nípa fífi ọlá nàbì tọrọ nù kò sẹ́ni tó jiyàn bá nàbì tóbi ọ̀nàbì tóbi à wọn lọ kì í ṣe ànàbì tóbi o àkó tóbi náà ni gbogbo ń tọ́ sọ̀kalẹ̀ lábẹ́ rẹ̀ kọ́dà sí ṣòkòtò yìí ẹlòmí òní kọ fáìn kó ṣe rí yìí àmó ti fáìn lójú wa bàtà nàbì ti ní n tó fáìn nù gẹ́gẹ́ tẹ̀ báwọn nígbà kan ẹ̀ lérí nínú ọmọ kéèké kírù dárùn gbọ̀n kọ́pọ̀ báyìí àwọn bàtẹ́ ń dáná ibi ní bá ti fẹ́ kó rí nu. sọ agbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni so anabi yẹn ó tóbi jù lójú wa àmọ́ kì í ṣe pé àmọ́ wa ti nǹkan tó bá ní ká máa ṣe tọ̀ nípa ọ̀rọ̀ títẹ̀ kí ni àṣà wa tí à ń dapọ̀ ṣe rí àwa Yorùbá àtàwà kan náà mẹ́ta máa ń sọ kí ni òun máa ń sọ fún wọn lọrin pé yorùbá kan máa ń ṣàbòsí tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn àwọn náà la máa ń sọ pé ìkúnlẹ̀ yìí ṣe ìwà aláyìí sí ọ̀rọ̀ ń wà bí àbí a ní ìkúnlẹ̀ yìí ṣe ìwà tó pé tó bá ń kúnlẹ̀ káàkiri kò ṣòfin oníwà ọ̀tọ̀ ni tí yorùbá máa fi ń dá wà mọ́ lára yàn kì í sì kúnlẹ̀ pẹ̀lú òwe tí wọ́n sọ yẹn o so tó bá rí báyìí ó ti wá lè jẹ́ pé ìgbà tí yẹn bá ní ọ̀dà ń tẹ́ ní kìí ṣe wà yẹn o èmi náà tó wá gbọ́ yé pé ìbẹ̀nú ẹ̀sìn gbé kí n má ṣe fún yín ó yẹ kó rọrùn ni àwọn ṣùtọ́ ni máa ń lọ́mọ kìíní yẹn gan-an torí tẹ bá jòkó gbà mí tẹ bá wò sùn pé kí ni wọ́n fẹ́ dé ráìfù níbi ìkúnlẹ̀ yìí gan-an ẹ̀ ní rí kí n tó fẹ́ gbà ń bẹ̀ gàgà yìí ẹ̀ ní rí tó bá kúnlẹ̀ fún ọ kò ní kéèyàn tóbi sí kò lé nǹkan kan kún lára yàn bọ̀ ṣètọ́ ni lọ́mọ ẹ máa wo ara wọn tí ìtàlẹ̀ tí wọ́n fi lọ́mọ kan báyẹn pọ̀ o tẹ bá rí ọmọ tí ó bá ń lọ skul nìsín wọ́n ra socks fún un kódà wọ́n rẹ́ ìjáàbù fún àwọn ọmọ yẹn lọ sí skul àwọn tó bá ti pọ̀ wọn bá dìde ní tó bá ní mo fẹ́ máa lo socks ti tẹ̀sìn wàhálà dé socks ti tẹ̀sìn wàhálà dé yìí ti ń wọ socks lọ skul o wàlá ìyá the same thing òun náà òun náà ní ń wọ ìtí wọn lọ skul òun náà ní ń wọ ìtí wọn fẹ́ fi wọn fi tẹ̀sẹ̀ yẹ́wọ̀n ní ìfẹ́ ọmọ wọn máa lo bọ̀tẹ̀ ó ti gbà pé ń lo bọ̀tẹ̀ òun lọ sí skul ṣètọ́nà ọkàn ra yàwọ́ síbi yìí òun fún ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ kúnlẹ̀ yẹn náà ẹ náà lè sọ pé kúnlẹ̀ yìí ṣe wà ẹ wá lẹ́nu tó ní òun fẹ́ fi ìkúnlẹ̀ tẹ̀sí níbi ọ̀nà ní kámọ́ fẹ́ nìkan kan o wà lóde ṣẹ́rí ti yín rọrùn ẹni tó tó jẹ́ tó wáyé pé ẹ jẹ́ àfa ńláńlá ẹ tó pé inú ipe ìdí àfa yẹn gẹ́gẹ́ lẹ jòkó sí kẹwàá rí ọmọ tó ń dìde tó ní ìrìn kúnlẹ̀ mọ́ tuntun wọn ló le jù kọ́ra tó pé wọ́n tó láwọn ọmọ kéwú tó wọ́n tó pé wọ́n bá jẹ́ wọ́n bá mọ́lẹ̀ fún ọmọ rẹ̀ wá ní pé òun ti gbọ́ ẹ̀sìn yìí ní òun ò sí fún ọmọ so ìṣòro yẹn máa ń lágbára gan irú ẹ̀ gẹ́gẹ́ ni. irú ti tèmi àti ẹni tó jẹ́ bàbá mi so but mo mọ̀ pé wọ́n mọ kéwú jọ́kẹ̀lẹ̀ mi àti ń sọ̀rọ̀ mọ́ ni ìbọ́nú kiri ń tọ́ ń ké yìí ìbọ́nú kiri gbogbo kankan tó ń ṣe yìí máa ti lé ẹlẹ́rìí kí máa ti kíni kan. mo náwó sí àkàn pé ibnu kẹsìrì ìlú ọ̀hún bẹ́lẹ̀ wọn ni mo ní òun ni kúrìtùbí ju fọlù wọn yìí wọn bá rẹ̀ dàtọ̀ ọ̀hún gbogbo kẹ́kẹ́ bá kíkọ́lẹ̀ yẹn máa ń ká tó bó ṣe rínu wàláhì ń bẹ́nu o tí ò rújú rárá tí ò so àṣà yìí wá ní kìí ṣe àṣà àwọn lárúbáwá gan àwọn lárúbáwá náà ẹ rí i pé mo tọrọ lọ sí Yaman Yaman lárúbáwá ni wọn ní Yaman o ó lóun wá rí wọn pé wọ́n máa ń bá òfúra wọn nígbà tó wá dé òun wá ṣe the same thing ó lóun wá bí wọ́n bí kí ló náà ni báwọn ṣe máa ń bá wò fún àwọn èèyàn ńláńlá àti àwọn àwọn ànábì tó ti kọjá báwọn ti ń tẹ̀lé wọn ṣe máa ń bá wò fún wọn nù ànábì ni òpùrọ̀ ni wọ́n wọ́n parọ́ máa ànábì ọlọ́run èmi ọ̀pá ẹnìkan kan láṣẹ o kó máa bá wò fún mi tó bá fẹ́ kí mi. ṣùgbọ́n àwọn nǹkan yìí ẹ̀rí pé ṣe àwọn ìṣòro táwa ní ni pé àwọn tó ń jí àwọn àfáà ńláńlá nílẹ̀ Yorùbá bàbá kàmọ́lì sọ ò ipe àtẹni tó ń bá ti sọ gangan ni wọ́n ní àtẹni tó ń kúnlẹ̀ kíyàn àtẹni tá à ń kúnlẹ̀ kí àwọn méjèèjì wọn ò rújọ wájú ọlọ́run àwọn ní fẹ́ẹ́ the same thing ṣé kàdá múná sọ sínú tíra but àmọ́ ìṣòro ni pé àwọn èèyàn ń sọ ọjọ́ kan pé ìgbà tí mo ń sọ ọ̀rọ̀ yẹn lórí rédíò àwọn èèyàn á challenge mi ike ẹ eh, Eh, ẹni tí kàmọ́ lè ní kámọ́ kúlẹ̀ mọ́ tí adamu ní kámọ́ kúlẹ̀ mọ́ èmi mọ bàbá báyìí tó fi kú ọmọ kúlẹ̀ kíyàn ni gbàtẹ́mi náà ti wá sórí rédíò padà mo ló ṣeun níta kan fi sọ yóò fún ọ ni pé àwọn bàbá yìí ẹ máa nígbàgbọ́ sí ọ̀rọ̀ wọn àmọ́ tí gbogbo àfà tó bá ń sọ pé nǹkan ọ̀dà àfáwọn oní ọjà àdìbọ́ ta ni ò ní sinà dá wọ́n mọ̀ ní sinà ọ̀dá náà ni sinà ọ̀dá sinà ọ̀dá wọ́n ti mọ̀ ti sinà bẹ́ẹ̀ náà ni ìkúnlẹ̀ ọ̀dá ìkúnlẹ̀ ọ̀dá àwọn náà ti ń kún un tó kà wá ni pé ń bá lọ́nà tó kẹwàá torí pé kẹwàá ní kúnlẹ̀ nítorí pé bàbá kà mọ́ni ọmọ ara wọ́n pariwo pé náà dá yọmọ ṣe wáàsí kí wàláì ń jọ kan lọ́fẹ́ ṣe wáàsí ládùúgbò kan báyọ̀ ti jáde sínú pé àbá òní ṣe wáàsí yàn lónìí o oníkílódé ọkùnrin oní àdínkù òní ṣe wáàsí ẹnìkíló ìyẹn ìyàwó mi jáde wo èmi àti ẹnì kó kúrú wa lónìí ọ̀yàn ni aláàjì ẹ̀mọ̀ lọ léwu eléyìí ò ní gbà o eléyìí ò ní gbà o èyí àjẹkẹ́ lómi ò ti wá sí yóò ní níyà yìí wọ́n ti wá sí ẹgbẹ̀rún ọlọ́run láyé òní àbáwọn ti rà padà lé ẹlòmíì ló ti wá sí so báyẹn ṣe máa ń sọnù kíyàn ó sọ nǹkan òun làkọ́kọ́ òdodo kíyàn sọ àwọn tí bá wá ń lò pẹ̀lú kọmọ sí jàǹbẹ̀ ṣe wá rí ọmọ tí bá ń ṣe wàláhì fún mi láhìlẹ̀ láìlá ẹlẹ́mọ̀ gbọ́ra yín lọ́wọ́ yé bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹlẹ́mọ̀ gbọ́ra yín yé bọ́ tó bá pẹ́ yọ padà rí pé á ah, ọmọ lọmọ yìí wàláhì wàláhì tàláì bẹ́ẹ̀ni àti ẹni tó jẹ́ wálé dùn yẹn ni pé bàbá mi bá ṣe ìjà tó ń bẹ̀rẹ̀ ní ìsìn báyìí wàlá ìgbà tí mo ní travel kúrò àná ni àà ah, ah. ṣe ọlọ́kan lọ́jọ́ tó lọ náà à ah. ó tún lọ eléyìí mo ní ètò lọ lọ́sẹ̀ tí ń bọ̀ gan àà kí ló dé báyìí so èmi náà ti bínú ti darí pé ìkúnlẹ̀ bá wọn so wàlá àwọn pẹ̀lú dáadáa tí n fi ń bá wọn lò dáadáa tí n ṣe fún wọn gbàgbé ìfi ń jẹ́ ìkúnlẹ̀ wọn gbàgbé rẹ̀ tó ń tí mo fẹ́ kún kálukú wa ká lọ́wọ́ lélẹ̀ dáadáa islam dáadáa tún nà yẹn ká mọ́jú kú mọ́ hàn táwọn èèyàn. naam naam. ilé musa ọlọ́run wọn àti fíhàúnà ẹ̀rí pé ìjà wọn ó pọ̀ padà bí musa ṣe ń fìdí náà fíhàúnà kò rí mú láti gbọ́ àwọn olúwa rẹ̀ àlàbí ìwòsà wa bí ẹni tó ń lé tó wò kí ni àṣírí ẹ̀ ńlá gbára ẹ̀. ìyáwó náà ti ń wọlé bẹ́ẹ̀ ló ń kúnlẹ̀ oúnjẹ fún ọmọ rẹ̀ tí màmá ń rọ́jò àdúrà lé ọmọ ẹ̀ lórí pé àní ọ̀tá ò ní rí ọmú bẹ́ẹ̀ wọn ní lágbára lórí rẹ̀ títí títí títí títí ọlọ́run fi wá sọ fún Musa wípé ẹni tó lè ìyá rẹ̀ ń bẹ ní abẹ lẹ́yìn rẹ̀ because tó bá fẹ́ jẹun yóò kúnlẹ̀ fún màmá rẹ̀ títí títí títí màmá ò fi jẹ tán ni lóye kí ní òye kó rí mu tó ti yé sè irú yẹn ń kọ́ lẹ́yìn pé ó tẹríba fún màmá ẹ màmá ẹ sì ṣàdúrà fún àárín yẹn mo fẹ́ kẹ́ bá wa kílíà ẹ̀bá bìtẹ́ wa tún wá gbá ń gbà mí kwẹ́sàn wà lọ kírun ṣẹ́rí ọlọ́wọ́ bá san alájílẹ̀ tán rẹ̀ ọ̀rọ̀ nípa títí ìyá annabi musa àyà fìràún so èmi ti máa ń challenge ìgbà àwọn tó máa ń sọ̀tàn láàfà ipe ẹm sọbi tó wà fún mi kí n rí kan kó tíra àwọn akárí so wọn ò eré mú wa àwọn ẹ̀rọ ìtàn ni àgbélẹ̀rọ ìtàn ni kò kí ń ṣe ìtàn tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ń ò rí inú tíra gan kò sí inú tíra kankan tó gbé jáde tó ẹ̀rí pé tàbá wo ìtàn mẹ́rin Musa àti Firaun kò sí pa nàbí Musa ń tíráì láti mú láti mú láti mú àní Musa ń pè kí kó wá ṣe Islam ní kí ló fẹ́ mú lára rẹ̀ kọ́dà ipá nàbí Musa ọ̀ka nàbí Musa ń sá lọ gan lóbi kọ́ tẹ̀lé àdébù musa ó kílẹ̀ yóò kílẹ̀ nù nínú Qur'an ó ń tẹ̀lé ni nígbà táwọn musa débi ìdí odò ló fi ọ̀pá rẹ̀ lú odò solodò ó pín sí ọ̀nà méjìlá ló kálukú rin ọ̀nà tí ó rìn lọ so Firaun fẹ́ tẹ̀lé Firaun sì ń tẹ̀lé náà ni kékeré àdébù musa ló padà mú ọlọ́run bá ló ló mú Firaun fúnra rẹ̀ níta fi mọ̀ pé ìtàn yẹn ìtàn tí ò lẹ́sẹ̀ ńlẹ́nu ọ̀ta kura wọn o so wallahu a'lam. tẹ̀síwájú oníbèrè ìbéèrè wípé ara wọn béèrè àdúgbò ni o you people normally accuse Christians that they are worshiping idol but my you people normally accuse Christians that they normally no you mean, wá but my question is do you believe in prophet Isa Jesus. naam ìbéèrè tó dá ní.

níjọ́ kan mò ń bọ̀ láti Ọ̀ṣun Ifẹ̀ ni mo ti ń bọ̀ mo lọ sí yunifásitì Ifẹ̀ níjọ́ yẹn mo á ń darí bọ̀ mo ṣe pàdé àwọn Christian kan tó ń preach nínú mọ́tò nù bàbá àti ogun tí ó sọ tán mo á ní jẹ́ kí n bí níbèrè mo ní àmọ̀ pé fada òun ni talemi pẹ̀lú fada òun ni Ọlọ́run ọmọ ń kọ́ òun ni Jesus táwa ni holy spirit kan who is holy spirit so ni wàhálà bá dé so àwọn àlàyé tá à ń ṣe fún yín nìyẹn so kìí ṣe pé bóyá anabi Isa alayhi yẹn ni pé jesus agbàpá anabi ọlọ́wọ́n ọba ni a sì ní ìgbàgbọ́ pé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni àmọ́ kò kì í ṣe ọlọ́run kò kì í ṣe ọmọ ọlọ́run ẹni tó ṣe pé òun sin ọlọ́run ni ṣùgbọ́n là ń kọ́rẹ̀ lára mùsùlùmí náà wípé anábì sallallahu alaihi wasallam tiwa náà kò kí ń ṣe ọlọ́run anábì tiwa náà kò kí ń ṣe igbákejì ọlọ́run so òjíṣẹ́ ọlọ́run wọ́n kàn wá kọ́ wa lẹ́sìn ni but ìgbà tí anábì sallallahu alaihi wasallam ti dé gbogbo àwọn ẹ̀sìn wọ́n ti wà unvalid wọn ò valid iná ìlànà ẹ̀bí sọ̀lọ́ sọ́lọ́m sọ pé ogun tó bá ń jẹ́ kírísítẹ́nì àbí jíù tó gbọ́ tí wọ́n introduce islam sí tí ó sì gbá ń fi ìyá ọlọ́run bá rún mú ni o anẹ́sọ̀lọ́ sọ́lọ́m sọ clearly ni so ọ̀nà tó yẹ kárìn lélẹ́yìí ọ̀nà tó yẹ kárìn ni ẹ̀ríkẹ́rù ìṣòro tí mo tẹ́ sí wọn yìí nìsín ta tẹ́tí àwọn kírísítẹ̀nì pé wọ́n bá pàdé lóríṣiríṣi tẹ́ bá ti pàdé wọn pé ta lọ́lọ́run ta ni jésù ta ni ẹ̀mí mímọ́ so ìdààmú ọba wọn ni so ẹni tó lè nírú ìṣòro òun làwọn oníṣúfí inú ìṣòro òun àwọn náà lè nírú ìṣòro yẹn fàmí tó bá jẹ́ onísúnà náà ni kẹrí tí ẹ bá ń wọnú islam pé lápájá oúnjẹ islam náà ni máa ń káyàlá lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe comparative wọn láwọn ń rí àwọn èèyàn sínú islam àmọ́ orú ìsìláàmù wulẹ̀ ń jí kan sí kọ́dà ìsìláàmù tó pé gan wà láyé ọ̀fẹ́ wọn pé ah kò sí ẹ̀ṣọ́ àyẹn ní ilẹ̀ sínú christianity wọn gan kò bá dáa kọ́dà ìlómi gan nfa àtijọ́kan ni mo ń lọ níbi àwọn ilé tọ́mọ ti ń ta àwọn kíṣẹ́ẹ̀tì yẹn náà ni mo kàn sí ra dúnni gbọ́rọ̀ yẹn ẹni yẹn wá ń sọ pé ipe pé yé yé nǹkan tó yọ ń fa láàrin ara wọn jọ yẹn bóyá ọ̀rọ̀ bóyá ojú ọlọ́run àbí nǹkan kan ah! ọlọ́run dé ènìyàn láwọn ẹ̀sìn ọ̀hún ìzákun bẹ́ẹ̀ pẹ́ tí mo fẹ́ sọ òun ọmọ kírísítẹ̀nì yẹn ń sọ pé olúwa dá ènìyàn ní àwòrán ara rẹ̀ bí bàbá oní comparative ń ṣe bú ẹ̀ nínú pé ah! èyí tó lọ́lọ́run tí ó nìkẹ́ ọlọ́run dàbí rẹ̀ báyìí so nǹkan tó dájọ́ ń fa ọ̀rọ̀ yẹn ó padà wí ní kírísítẹ̀nì yẹn wàláì tẹ́sìrí tí kírísẹ́nì yẹn ń sọ òun gẹ̀gẹ̀ lọ ráì hadith ń bẹ clear pé ọlọ́run dá èèyàn ní àwòrán ara rẹ̀ inna Allah khalaqa Adam ala surati Rahman ọlọ́run dára ó dé ànábì Adam gẹ́gẹ́ bí fọ́tò rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ ènìyàn lójú ọlọ́run náà lójú ọmọ ènìyàn lẹ́sẹ̀ ọlọ́run náà lẹ́sẹ̀ ọmọ ènìyàn lọ́wọ́ ọlọ́run náà lọ́wọ́ but ọwọ́ yẹn àlè fi wéra wọn o kọjọ́ra wọn o lókè lẹ́yìn sẹ́ka mísìlì yìí ṣe olùwà owó ìsẹ̀mí ìlbàṣẹ̀. so àmọ́ bàbá oníkẹyìn comparative yẹn ọ̀tàkọ́ ọ̀tàkọ́ ẹni yẹn so kí ló fà kò mọ ìpínlẹ̀ tó yẹ kọ́ mọ̀ nínú ẹ̀sìn àmọ́ ti jáde pé òun lòun gbólóńgbò ẹ̀sìn irú ẹni pé tó bá wẹ̀ wọ́n yọ wẹ̀ wọ́n síbi pé irú tóun náà ń jẹun náà ni ṣẹ́mọ̀ iná ilẹ̀ christian tọ́lọ́ bá sànú àmọ́ rí wọn náà àwọn oní tó bá pọnù christian báyìí ó sì bọ́ sínú súnà ah màmá sànú rẹ o ó pọnù christian tó ti bọ́ sínú súnà ọlọ́run sànú rẹ nù so kọ́lọ̀n kí ó sànú ogun alápapọ̀ wallahu a'lam. assalamu alaikum. wa alaikum assalam. kí ọlọ́run bá san àwọn bàbá wa lẹ́sàn dáadáa èyí tí èmi fẹ́ béèrè fi ẹ̀ ọ̀kẹ́ ṣàlàyé fún wa nípa pé àwọn kírísítẹ́nì àìsọ wípé ọdún tí wọ́n ń ṣe yẹn kìí ṣe ọdún ẹbọ bẹ̀tí nínú gúgùn nígbà táwa náà tiẹ̀ lọ kà á kàtẹ̀ mọ́ ní pé bóyá àti ẹ̀mọ́ kéwù tí a lè fi báàkì ẹ̀ a máa rí pé àwọn ọdún yẹn àfẹ́ rí kà pé bóyá báìbù kan ló gbé wá àbẹ́nìkan ẹ̀yìn sì sọ fún wa bíbá yìí nìsín pé ká mọ́ sọ yín pé ọdún bọ ni wọ́n ń ṣe torí ló bí bóyá májẹ̀rẹ̀ tì kọmọ bàbá ẹ̀sìn ẹ jẹ́ ipe pọ̀jù ọ̀nà tí tí àwọn náà ń sin ni àlàyé yẹ ò clear sí mi dáadáa àwọn rẹ̀. bóyá ẹ ṣe àlàyé mi gbọ́ díẹ̀ n tí mo sọ ni pé tán bá ní ọdún ẹbọ ni wọ́n ń ṣe mo ní kì í ṣe mùsùlùmí nìkan ló kọ́kọ́ wí ipe pásítọ̀ wọn náà òun náà sọ ṣe tí mo fi dákọ̀ kúmọ́ yìí tọ̀ àmọ́ tí èmi ń sọ ni pé kátẹ̀ ní pé n táwọn ènìyàn làwọn ń ṣe ṣẹ̀pá àwọn ò pé pé ẹbọ làwọn ń ṣe nínú àwọn tó fi ń àtàkì yìí nìsín pé ẹ̀ ń sọ pé àwọn ń ṣe ẹbọ wọn ni ọjọ́ ìbí Ìsá làwọn ń ṣe ọdún ọjọ́ ìbí rẹ̀ ní làwọn ń ṣe nítorí sọ nìyẹn sọ ara wọn ni wọ́n ń takùn wọn. <coughs> so bẹ́ẹ̀ sì ni ẹ̀ríkẹ́ àmú ẹ̀rí wá pé àwọn kan wá bí Abu Darda ipa àwọn kan náà wọ́n ń ṣọdún chọ́ọ̀chì wọn so n tó wà níbi ìyẹn nìyẹn so náà mo ṣàlàyé pé èyí sọ pé wọn kì í ṣe kèfèrí àmọ́ wọn kì í ṣe ẹlẹ́bọ al-mushrikun ó yàtọ̀ sí alukitab al-kuffar ó yàtọ̀ síra wọn o so nínú àkídà alùsùn ọ̀jàmọ́ àkọ́dà ìbálò wọn gan síra wọn táwọn èèyàn bá pẹran láwọn kírísítẹ́nì yìí nìsín àbáwọn jíù tó bá pẹran a lè jẹ́ a máa pọ́dọ̀ pẹran bàbá ọlọ́pẹ̀lẹ̀ bàbá oníkẹ́lẹ́ kódà mùsùlùmí tí ń wo yẹ̀pẹ̀ àgbọ̀dọ̀ jẹran rẹ̀ mùsùlùmí oúnjẹ àlàbí àgbọ̀dọ̀ jẹran tó bá pa so a ti lè jẹran tí kírísítẹ́nì bá pa tó kó nǹkan gan ló ń gbé dù òun ní dùbúra alukóran ni pé wà tọ̀hámùkún hìlùlàhùn wà tọ̀hámùhùn hìlùlàkùn so tọ̀hámù tó wà ń lẹ́hùn ibn abbas ṣàlàyé rẹ̀ pé mara àdàbáhì aw àdàbíhà kẹtẹ bá dúró ní báwọn so wallahu a'lam. ìbéèrè yìí ó nẹ́sẹ̀sì kìnkà fún àwọn sheik bí àtàkì lélẹ̀ èmi ò dẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ẹ sọ ara wọn béèrè àdúgbò náà and you also say eating with spoon is haram what should we use to eat then? mo fẹ́ ẹnìyẹn ẹnìyẹn sì mí gbọ́ ni ẹnìyẹn sì mí gbọ́ ni tí mo ń sọ ni pé aṣíwò tí ẹ̀ sọ̀rọ̀ síjú gan lónìí báyìí. la ẹjọ́ òkè níbi lẹ́jọ́ òkè òkè ẹnìyẹn tí ọ̀rọ̀ yẹn gbọ́ ni tó tí mo ń sọ níbi lẹ́jọ́ yẹn ni pé ẹnìkan bẹ tó ń sọ̀rọ̀ yẹn mo ń kó tẹ ẹnìkan ni ipe ń sọ pé nílọrin lẹ́nu yẹn wà pé ń sọ pé tó bá fi síbi jẹun ó ń ṣe nǹkan tí kò dáa ni ń ṣe bẹ́ẹ̀ dáa sùnà ni mo wá ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn pé kò rí bẹ́ẹ̀ sòkè ìṣèmi ni mo sọ naam. naam since you said Allah is not everywhere but why is it that when we are reading our solar ní tabankirun. So we don't allow people as in to pass in front of us. Ẹ̀yàn ò túmọ̀ sí pé ìpè ọlọ́run wà wájú wa nìyẹn ló kàn jọra wọn. Ibu nìyẹn lè fìyàn lẹ̀kọ́ aláwọ̀ kọ́kọ́ yá wájú wa tí wọ́n bá ti fi sútọ́rọ̀ tí wọ́n bá ti fi nǹkan kọ́bà wájú. So bí anábì ṣe gbé kalẹ̀ nìyẹn pé tí wọ́n bá ti fi nǹkan kọ́bà wájú kí wọ́n máa kí ọmọ jì kí ọ kọjá wájú àbí èèyàn ti fi nǹkan kọjá kọ́bà wájú yàn ẹni yẹn wá fẹ́ gba wájú ní yẹn fi kọ́bà wájú yàn kí ọmọ gbà fún sundan sọ nìyẹn ìyẹn ò túmọ̀ sí ká kò sẹ́ni tó sọ pé ọlọ́run ní bẹ́ẹ̀ wájú wa láfi ń kírun so wallahu a'lam. wa alaikum assalam. naam nípa ọ̀rọ̀ ẹgbẹ́ kò ṣẹgbẹ́ naam ṣé nínú Islam ká báwùndẹ̀ pé kò sẹ́gbẹ́ rárá àbí ẹgbẹ́ wà látara pé ní kù gẹ́gẹ́ bí a ṣe ní MSSN pàdé ní àmírù fún ìyẹn jẹ́ àkọ́kọ́ àbí àwọn tó lọ fẹ́ kọ́ wá ṣe ẹgbẹ́ so láti fi lè dáàbò bo ẹ̀sìn ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú ìbéèrè mi. ilé kejì ò ní pé ẹni tí kò pe ọjọ́ fún gbogbo àwọn ọmọ ìyá ọjọ́ tó máa ń mú ọkọ̀ máa ń mú ẹni ọjọ́ àbí bí kó múrú ọ̀la yẹn tí ò ní ní ọkàn gẹ́gẹ́ bí àwọn náà ṣe ń ṣe bọ̀ ń mú un pé àsìkò yìí òun kàn fẹ́ kí inú àwọn ọmọ ìyá máa dùn àbí àwọn tó wà ládùúgbò kóhùn pé àpèjẹ kó pẹ́ ẹran fún sílẹ̀. ọbọ̀ ti fọ́ january àbí. naam inshallah so irú ẹni náà kí ni ó kó sí asalaamu alaykum. Na táwa ń sọ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ ṣẹ́rí àti káwọ́kọ́ mọ̀ nǹkan tí ń jẹ́ ẹgbẹ́ náà kò kí ń ṣe ìkóra ẹni jọ òun ní ń jẹgbẹ́ lè kóra ẹni jọ kéèyàn sì máa sì lè kóra jọ ní gan tẹ́ẹ̀ ní pọ̀ pọ̀ ẹgbẹ́ òun ni pé n ti ń jẹ́ ẹgbẹ́ òun ni kí àwọn èèyàn kí wọ́n kóra wọn jọ lórí ìṣesí kan tó jẹ́ ìṣesí ẹ̀sìn tí wọ́n ń pè lẹ́sìn tó wá tako bí ànábì sallallahu alaihi wasallam ṣe mú wa kọ́ wá jẹ́ pé ẹ̀ sì ní gbé kinní yẹn kalẹ̀ ẹ̀ pàtì láti mọ́ ṣe mọ́ nítorí pé ẹ̀ nílò kójọ mọ́ tẹ́ bá ti pa nǹkan yẹn tì nítorí pè ní ẹgbẹ́ nù ẹni gbogbo àwọn táwọn pè ní ẹgbẹ́ yìí náà nìsín ìpé bóyá èmi ni tàdọ́múnú tmc tàáwúnú oríṣiríṣi tánkúra wọn jọ lóríṣiríṣiríṣiríṣi yẹn in tí ń jẹ́ allegation against wọn náà ni pé àti tẹ̀bílẹ̀rì in tí ń jẹ́ allegation against wọn náà ni pé wọ́n ń ṣe nǹkan lórúkọ ẹ̀ sí nǹkan yẹn ò sì bá súnà mu in tí ń jẹ́ gbẹ́nu ẹwọ lápòjúwe àwọn tí wọ́n jẹ́ àwọn tààwọn tàdọ́mù tmc nítorí wọ́n ń pè ní gọ́ọ̀yà àwọn èèyàn ni pé n tó ń jẹ́ aim and objective wọn òun náà ni dawlatul islamiyya wọn ni government fáwọn ń wá islamic government ibò wọn takun ju kí wọ́n gbin àkídà sẹ́mi àwọn èèyàn lọ ẹ̀wọ̀n alùsùn náà ní ẹni tí ò bá ti mọ̀ kọ́lọ̀ lè mọ̀ o tó ń jẹ́ aim and objective tiwa tó jẹ́ pick rẹ̀ kí ni al-aqidatu sahiha káwọn èèyàn gbọ́ àkídà yé sọ́jẹ́ káwà bí àwọn méjèèjì pé lọ́jọ́ ànábì láàrin wa níbi iṣẹ́ yẹn so alùsùnà lọ́jọ́ ànábì sàlàfíà lọ́jọ́ ànábì so látara pé kí ni tá ànábì kọ́ ṣe ní ọdún gbọ́n òun náà ni ọ̀rọ̀ àkídà ni gbogbo ń tánàbí lò ní maka ọ̀rọ̀ àkídà ni kọ́ra anábì ò tí ì propose pé ó fẹ́ wá dáúlà gbàtà dé Mọ̀dínà anábì kankan ló propose dáúlà ló ṣe kí ni ológbóra rẹ̀ wá látara pé kí ni ẹ̀sìn so àkídà yìí náà wọ́n anagbi wá sílẹ̀ tí tí dojú kú báyìí ló fi máa ń polongo àkídà àwọn believe pé àkídà yẹn tí o bá ti ṣẹ́ bọ́ wàlá ìdáwọ́lá ìsìlámù ọ̀wà ayé al-Qur'an bí wọn sọ́rọ́ tó hajj tí bá gbàgbé ọlọ́run bá ní wa'ada Allahu alladhina salihat la yastakhlifannahum fil ard olúwa ní gbogbo ẹ̀yin mo ti ṣàdéhùn fún yín ẹ̀ǹtẹ́ bá jẹ́ olùgbàgbọ́ fil ard máa jẹ́ kó jẹ́ kama sakhlafa alladhina qablakum gẹ́gẹ́ bá àwọn tí wọ́n ń ṣáwájú báwọn náà ti darí ayé wala yumakkinanna lahum dinahum alladhi irtada ẹ̀sìn ọlọ́run ní fi ẹsẹ̀ wọn lélẹ̀ lérí ẹ̀sìn wọn wala yubadilannahum min ba'di aumihim min ba'di khawfihim amna ọlọ́run ní tó fi wọn lọ́kàn balẹ̀ ẹ̀wùn kan mẹ́ta ọlọ́run ló ṣe fún wa tàbá In tí ó mú kalẹ̀ eh, islamic government wá náà làwọn sọ pé àkídà ni so ara yìí ìbẹ̀nú àìṣe táwọn èèyàn sọ fẹ́ lẹ́gbẹ́ pé kò sí tẹ́ ń sọ yìí àwọn aláwọn fẹ́ àwọn plan yẹn fún government táwọn ń retí ibẹ̀ náà mọ́ wá gbé dára wọn lọ wọ́n wá mọ́ plan ibẹ̀ fún bẹ̀rẹ̀ kúùkù ṣẹgbẹ́ pẹ́pẹ́ di kú wọ́n lé ní pé nìsín ní mosque yìí à ń bọ̀ wá ṣe ẹ̀yẹn eh, àmọ́ wá ṣe tẹ́rẹ́bíyà mẹ́ lágo méjìlá ọkọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lálẹ́ ọ̀la ṣẹwárí èmi tí ń bọ̀ wá ìgbọ̀rọ̀ sọ fún ìyàwó mi ń wà rọra yọkù ńlé lálẹ́ ń wà rọra yọkù ńgbọ̀lẹ́ ìnítọ́ títì lọ fún un so kí ló láwọn ń ṣe wọn ni àwọn ẹ̀yìn onímọ̀ ń tán mìíní ṣe báwọn sọ́jà o ní mọ fi àṣírí rẹ tán bá rẹ di kúkú ní fàṣírí rẹ hàn ẹnì kankan tó wà ń bẹ̀rù wọn ara yọ àwọn náà ń pè ní atenzim nínú nínú àkédà wọn wọn ara yọ wa ilé yọ wà ń tiẹ̀ fọ́nà tó lè fẹ́ yín pé ẹ̀yin gbọ́dọ̀ dé ní aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́wàá kò gbọ́dọ̀ lé gbàyìn náà lẹ́tì máa sọ tẹ́tì wa ṣẹ̀dá kò sí ẹ̀sìn lápè yìí nítorí pẹ̀lẹ́sìn ni tọ́lá ń takọ̀ àwọn sínú o tẹ́nìkan máa wá nìsín tán bá ti sọ pé bóyá aago méjì lọ sọ láfẹ́ sí bí èmi kàn jáde mo fẹ́ kírun gbogbo ọkàn dákẹ́lẹ̀ kan náà ni wọ́n bá máa wúra àwọn tẹ́lẹ̀ pé wọn ò sí kankan torí ní gbọ́dọ̀ gbọ́n tí àwọn ń sèwọ̀n ẹ̀dá kùn bó ni yóò wà ní ẹ̀sìn ẹ wàá rí àwọn ẹ̀rí tí wọ́n ń tako gbùn nǹkan tí wọ́n ń ṣe عمر بن عبد العزيز كنت أبي ليري إذا رأيتم إذا يجتمعون دون عامة إذا رأيتم جماعة يجتمعون في أمور دينهم دون عامة المسلمين فاعلم أنهم على تأسيس الدلالة nígbà bí lè rí àwọn kan táwọn lè kóra wọn jọ síbi kan tí wọn ò káwọn mùsùlùmí yòókù ọmọ táwọn ń ṣe á wọn bẹ̀rẹ̀ àánú wọn fẹ́ dá àánú kan lẹ́nu sùúrù ni pé kí ọmọ ti mítìní síkírìtì kò sí nínú Islam wa ara ìpínlẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ sì ni tọ̀ tẹ́rẹ́bí àwọn ọmọ láwọn ṣe fúnra wọn nǹkan dáwó nù tọ̀ gbogbo àwọn kan yìí làyẹn fi ń takò ó tún pọ̀ lọ́bẹ̀ náà o zikiri jẹ̀mọ́ yìí ń bẹ lọ́tọ̀ bíbí à ń bẹ lọ́tọ̀ gbá wọ́n mọ̀ ká màsúrà tì ní jẹ̀mọ́ papọ̀ so àti kama takò ìjọba kama ṣe demonstrate against government kama protest ẹ̀rí bàbá ẹ̀lérí àwọn tmc yìí ni ẹ̀rí bóòlù kọrin náà ìṣàfi pẹ̀lú mo wọ́n rédíò inú inú filipa ìmúni ṣe ọlọ́ni kó sínú polo ìkánà mẹ́wọ́n tó rí rẹ́sẹ́ntì báyìí tó wọ jákẹ́tì báyìí ni ṣẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀wọ̀n sí Islam rẹ̀ ìjọba nẹ́rẹ́sẹ̀ ìjọba kìí ṣe ìjọba ẹ̀sìn ìjọba olè fẹ́rẹ́ jí wókó ìtẹ́wọ́n akínú kò sí irú èyí lẹ́wàá sọ káwọn èèyàn mọ̀ rí kọ́kàn náà ní kò jọra wọn tó ń tàn sọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ilé tí mss náà bá wá rí bẹ́ẹ̀ ní skul ara wọn lòun náà àbẹ́ mss tó bá rí bẹ́ẹ̀ ẹ worú àwọn ọmọ ìyá ní ìfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sọ àwọn tó wà ní awo tọ́lọ̀lẹ̀ tọ́lọ̀lẹ̀ ṣe rìkítí tán dà wọn rúpapọ̀ tán tún wọn ká so àwọn ìyẹn àwọn wà ń tẹ́ mss àmọ́ ẹ̀rìn ni wọ́n súnà ni wọ́n ṣe wọ̀ sẹ́gbẹ́ náà ni wọ́n fi di ogbò pàǹpá wọn di oríṣiríṣi wọn lè tún wọn ká so àwọn tó bá ti rí báwọn bẹ́ẹ̀ ni àwọn mk náà mk kì í ṣẹgbẹ́ so táwọn náà bá ti bẹ̀rẹ̀ sí ní ṣerú táwọn sọ yìí àwọn náà dẹgbẹ́ nù so kọ́dà wọ́n ipá àwọn kẹ́nà bá kóra wọn jọ náà kọ́dà kẹ́ mọ́ sọ̀rọ̀ àwọn olókọ pé kí wọ́n ń ṣe nǹkan tó takọ̀ ẹ̀sìn ọlọ́run ẹ̀wọ́n bá ti kóra jọ ní ìṣẹ̀pá àwọn ọmọ ìyá kẹ́nà kóra wọn jọ yìí kọ́ wá jẹ pé wọ́n á ní pé ah, àwọn ṣe kan wọn pa ní sí ti kò pẹ́ àwọn a sí bá ti wọ́n dẹgbẹ́ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àwọn lóko wọ́n ẹ wá wo bí NASFAT ti wà lónìí tí NASFAT bá ń sọ fún wa àti kọ̀ríbù ipe gbogbo táwọn ọmọ ṣe ọya kọmọ bá súnà nẹ́bì mú kí a ṣe tàájúdò orú mọ́ a mọ̀lúdì mọ́ a àti àdúrà Saturday Sunday mọ́ so kò sí náfílà wà dùhà mọ́ so gbogbo àwọn kí ní àkárù bídí àwọn tàtò yìí àlò mọ́ prayer by prayer book àlò mọ́ kọ́nàdíkílókù àwọn sí lecture lásán fúnra wa ní ìbámu súnà àti al wọ́n ti kò lẹ́lẹ́gbẹ́ wọ́n ti dí kíni wọ́n ti dá lùsùn ní táwọn so bó ṣe ń tàn sọ lálàyé gẹ̀gàn nù náà kí má pẹ̀mí yẹn lọ sí tọ̀ kéèyàn máa pàpè jẹ ní àwọn ọjọ́ tó bá wu ẹni yẹn bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ ni máa ń ṣe ni bóṣooṣù ni máa ń ṣe ni tó bá jẹ pé ẹni yẹn wá wò pé èyí tó mọ ọjọ́ bóyá tó ṣù tí máa ń ṣe bóyá every Saturday tó bá ti bẹ̀rẹ̀ oṣù àbí Sunday tó bá ti bẹ̀rẹ̀ oṣù ni máa ní káyọ̀ ọmọ wa jẹ́ lọ́dọ̀ ọ̀hún ọwọ́ á rí pé ó ṣe déédé 1st January níjọ Sunday náà kò sí tó burú wá sí pé 1st January eh, Sunday àkọ́kọ́ rẹ̀ sí máa ń lò náà nù sọ̀mọ́ Sunday lọ́mọ ló tẹ̀kọ́ ní Sunday oníjẹ́ 31 báwọn gbé yìnbọn kan sọ́ di ọ̀la ah kó sàkíyèsí rẹ̀ o kó sàkíyèsí rẹ̀ ṣé àlàyé ní clear báyìí tó a pé tí máa ń lò rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 1st Sunday náà ni 1st Sunday wá ti dé 1st January kò sí tó burú sunday rẹ̀ tó mọ̀ ń lò fáwọn èèyàn ló ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nù sàmọ́ ọ wá bọ́ sí ọjọ́ monday four january wà pé ẹ̀yin tẹ̀lé sunday yẹn kálẹ̀ kan sọ́ di kíní àmì mi ò ṣe four january o ó ti rújú alḥàlálù bayyinun wàlḥàrám bayyinun baynahuma umurun mushtabihat kí o jìnà sí rújú ẹni tó bá ti jìnà sí rújú istabra alidinihi wa irdihi so wallahu a'lam. naam ẹ jẹ́ kí wàá lọ́mọ gbọ́ àti afẹ́ béèrè béèrè ní ìjókòó tí a gbogbo béèrè tí wọn náà ní afẹ́ máa tẹ́ǹdì sí wọn náà ni pé ẹni a lè jẹ ẹran tí kírísítẹ́nì bá pa bọ̀ tí ó bá ṣe of Jesus tó fẹ́ pa ó wá sọ ọ̀rọ̀ báyìí àbí ó fẹ́ pa adìẹ ìyẹn naam. Eh, ẹ ẹ wọ́n jẹ́ christian tó pa ẹran àbí ẹ̀dìẹ ṣe rí inú ẹ̀kọ́ wọn mo ti bí àwọn pastors lóríṣiríṣi nù wọn wọn ò ní nǹkan kan tó fi ń pẹran wọn ò ní nǹkan kan ẹ̀rọ ni wọ́n kàn pọ̀ bẹ́sí lọ́rùn ó dùn náà ni àmẹ́ tó bẹ́ẹ̀ lọ́pọ̀ in the mighty name of Jesus kí ọmọ jẹ tító rẹ̀ lẹ̀ jùlọ so wallahu a'lam. assalamu alaikum tí lọ́wọ́. wa alaikum salam. Eh, question ti ni ni pé nínú àwọn lecture tí ẹ ṣe fún wa wọ́n á ní àwọn òbí ìkọjẹ́ pé n tó clear gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe fún wa ní pé ẹni ká mọ́pọ̀ wọn ní ẹlẹ́bọ àbí ká kọ́ pé a kìtàbù àmọ́ bọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala sọ nínú alukani pé laqad kafara alladhina qalu inna Allah huwa Masih ibn Maryam wa qala Masih rabbani sọ wọn wà ní innahu man yushrik billah mọ́lẹ́ kí bá a ṣàlàyé ayé yìí tó yẹ yẹ pé ìyẹn akọ mọ òní pé ṣé àfílì kan lẹlẹ bọ ní pé fáwọn náà ń pè nìyí kọkọ bá ṣàlàyé ní ṣókí wọn lè pè é. naam ok ok. then bákan náà ayé àti yóò wà ní suratul bayina so afẹ́kẹ́ bá ṣàlàyé yẹn lọ pé innal lazina kafaru min ahlil kitabi wal mushrikin. so níbẹ̀ yẹn ọlọ́run fi àwọn méjèèjì mm. wéra wọn. ṣẹ́rí ẹgbọ́ àlàyé tí mi ń ṣe dáadáa mo ní mi sọ́kàn wọn kì í ṣe káfíọ̀ so but káṣe ìtọ́láàkù ṣíríkì lé wọn lérí sọkọ́dà ìjẹ́ alùkìtàbù wọn orí rẹ̀ náà wọ́n sì ń wádìí sí náà ní ìtòkù àwọn náà ni wọ́n sì ń jẹ́ alùkìtàbù sọ́dọ̀ lórí máa ń sọ pé tí àlejò wọn lẹ́ àti wọ́n tó ń jẹ́ alùkìtàbù ni so àwọn tíjọ́ wọn náà ń jẹ́ alùkìtàbù náà àwọn náà ni wọ́n sì ń jẹ́ bẹ̀ náà but wọn kì í ṣe òṣèbọ̀ tí wọ́n kì í ṣe òṣèbọ so torí pé kí ni tàbá ní pé òṣèbọ ni náà ni wọ́n á jẹ́ pé á tako ayal Qur'an tó ní jíjẹ ìtàbádú àlejẹ́ ìtàbádú àwọn náà lè jẹ́ á jẹ́ pé àníjẹ ìtàbádú mọ́nà tí wọ́n tako ayal Qur'an so ìdájú wa kílẹ̀ pé ọ̀rọ̀ yẹn kan yàtọ̀ síra wọn ẹ̀rí pé kọ́lá ibùn tàbá fẹ́ mú àyà ipe iṣẹ́ mọ́ ń bàjẹ́ aya Qur'an yẹn la máa ń dálò ipe <clears throat> innahu man yushrik billah faqad harrama alayhi aljannata wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar. so ọ̀rọ̀ yẹn àwọn ẹlẹ́bọ ní ọ̀tọ̀ nìyí hùn ìṣẹ́bọ pẹ̀lọ́hùn so irú ayà ìtawà kà ní ìsìnkú innal ladhina innal ladhina kafaru min ahlil kitab so wal mushrikin sọ àwọn eléyìí wọ́n ti kúfúrù pọ̀ mọ́ ṣíríkù wọn àwọn eléyìí kúfúrù wọn ṣíríkù débẹ̀ ká kufar min ahli kitab kufar min al-mushrikin ẹ̀rí kọ́ lọ́wọ́ bá gan okun wọn yà sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni sẹ́bátìlọ lè wò inú suratul eh, Baqara ẹ bá wọ̀rọ̀ Ibn Kathir ń bẹ̀ gbàtí ọlọ́run sọ̀rọ̀ alif aya mẹ́rin ó fi ròyìn mùsùlùmí wọ́n nínú lẹ́dínà káfàrú ẹ̀wà iná lẹ́dínà káfàrú iná lẹ́dínà tàwọn alẹ́ andartown olófilé ìsọ́rọ̀ àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ wá so ó mì pé àwọn mushrikun ọ̀rọ̀ tí wọ́n ọ̀tọ̀ àwọn so ìyún ní ọmọ túmọ̀ sí pé ẹ̀sìn ọlọ́wọ́n bá yéèyàn kí wọ́n dá ẹnìkan kan mọ̀ ya tọ̀ọ̀tọ̀ kí ó sì mọ tó ń jẹ́ ẹ̀tọ́ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wò lápẹjú ẹnìsìn ẹ gbọ́dọ̀ pàdé ẹni tó ń jẹ́ ẹlẹ́bọ kó sálámà síyàn ẹni dá lóhùn so àmọ́ tí christian bá pàdé yín tó sa kọ́ra ẹgbẹ́ tó bá sa ṣé kò sẹ́mi nígbẹ́ tó bá yẹ kó bá sa pẹ̀lú seriousness ìyẹn lè dá lóhùn ama pátá pẹ̀lú seriousness náà pé nǹkan nke alaykum wọ́n lè sọ pé wà á lẹ́yìn ká sọmọ́tí ẹ̀rí pé ó serious ni pé àṣebí ah, àlàáfíà lẹ́bí ń tọrọ fún ẹ jíkẹ́ tọrọ fún ọ yẹn lè tọrọ àlàáfíà fún so kọ́lá ṣe é fèmílẹ̀ ẹni wa alaykumus salam torí kí wọ́n ní ìtumọ̀ wà á lè na yẹn náà wọ́n ní ìtumọ̀ pé tó bá wí kó mọ̀ jẹ́ tiẹ̀ náà ni so so dá papọ̀ wallahu náà. fún wa ń pè ní pé èèyàn papọ̀ mọ́ ọlọ́run tí a ń pè ní ṣé rí mú nǹkan kan nínú ẹ̀tọ́ ọlọ́run kí ó gbé fún nǹkan irú ẹni yẹn wá àwọn tó pè ní pé mo ń sọ náà pé àwọn ò nígbàgbọ́ pé kan ṣẹ́tìgẹ́tì ẹ̀báhùn wọn ò nígbàgbọ́ ti pé ọlọ́run sọ sílẹ̀ àwọn kalẹ̀ kò sí tọ́kàn wọn ṣùgbọ́ta àwọn ilé ìtàn pè ní alùpùpù ẹ̀rì pé táwọn dábàá sọ̀rọ̀ wọn kó ti pé bó ṣe wà nù sam kìnìkan kìnìkan wọn wà nù kìnìkan kìnìkan so tòun ti bẹ́ẹ̀ náà sọ pé wọ́n wà lójú ọ̀nà so kùfàr ni wọ́n àmọ́ alùpùpù ni wọ́n yẹn ni pé people of wọ́n ní wọ́n ní wọ́n ní structure tí wọ́n rí fáàsì nítorí alùpùpù náà nìyẹn yíò túnmọ̀ sí pé á ah, ìpé wọ́n á jẹ́ pé ẹni táwọn sọ pé àwọn fọ̀wọ́n mọ́ àbíkí nìkan ṣe rí àkíyàsúnà ìjàmọ́ à ní tí wọ́n fi lè wà lórí rẹ̀ òun náà ni kọjẹ́ pé má fìlà ká ìtì ẹ sọ pé ní tí èmi ń wò lórí ọ̀rọ̀ yẹn àbí situation ti máa ń tẹ̀lẹ̀ náà etí nǹkan bá ń jẹ́ lòdòdò yẹn gangan pàtàkì jùlọ táwọn sálàfù wa bá dúró sí láwọn sọ̀rọ̀ àbà tí wọ́n gbẹ̀sùn lọ́wọ́ ká mọ̀ ní afẹ́ sọ nǹkan mi tó yàtọ̀ sí ti wọn ọ̀nà tá a ti lè wà nù. tọ́ba ní ẹlẹ́bọ lè yàn bìmánà ẹni hun àwọn tó ń sin àtúná tó ń sin òṣà tó ń sin kínní àwọn nù. bọ̀tọ̀ ọlọ́run ò lóun ò rí wọn bẹ́ẹ̀ fẹ́ kò lóun ò rí wọn. nàkùtù kọ́bàrà lẹ́dínà náà kọ́lá kọ́lé kọ́lá nínú lọ́wọ́ sáàlì tó sàlẹ̀ àṣà. ọlọ́run ní kìtìrí náà ni wọn àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ànábì iṣẹ́ wọn kò sórí ìjà kìtàbù wọn so anabi àbá oúnjẹ wọn kọ́ra anabi ó kú láìpẹ́ ọgbóúnjẹ wá fún ọgbẹ́ran wá fún anabi jẹ́ so tí kẹfẹ́lẹ́ á lè gbẹ́ran wá bá anabi ká anabi ọ̀jẹ̀ ni àbá àwọn mùsùlùkún láìláì àlẹ́yẹ mùsùlùkún àìlẹ́bọ láìláì so ń tàgbọ́dọ̀ clear nìyẹn so wallahu a'lam subhanaka Allahumma. jazakumullahu khairan inshallah tó bá di next week